وقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله با أترى عليكم إكي الله با أتي أنو الله با أتي رجنجة الله با فون أسواج ودا النبي صلى الله عليه وسلم àti àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àti àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ al-qiyama yawma la yanfa'u malun wala banun illa man àwọn dúkìá tí yàn nílé ayé ọjọ́ yìí àwọn dúkìá yìí lè sàǹfàní fún yàn lọ́jọ́ náà lọ́hun wà lábàánú àwọn ọmọ tí yàn bí alẹ́bí ọlọ́run bá ní wọ́n jẹ́ ni ẹni ọlọ́run bá ní fún tí illa man ata Allah salim àwọn tí nǹkan yóò sàǹfàní fún tí wọ́n dẹ̀ rí orí lọ́jọ́ gbẹ̀rẹ̀ òun náà àwọn tó yẹ pé wọ́n bá lọ bá ọlọ́wọ́ bá pẹ̀lú ọkà tó má man ata Allah bi qalbin salim abẹ́lọ́wọ́ bá ilé kí ọlá ọlọ́wọ́ bá kí ó àtò àwa náà papọ̀ má ìjọ àwọn tí yíò lọ bá ọlọ́wọ́ bá pẹ̀lú ọkà tó ìjọ tí ó lọ bá ọlọ́run bá lọ́jọ́gbèrè àkíyàmà pẹ̀lú ọkàtọ́má àbí kí a ṣe àfọ̀mọ́ ọkàn wa kún bí gbogbo àwọn nǹkan tí ó Islam ká ṣe àfọ̀mọ́ ẹ̀mí wa kún ní gbogbo àwọn ìrùrí eléjọ́ pé a ó bà Islam jẹ́ àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ò ní jẹ́ kí yẹn mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí tó ń makanga níwájú ọlọ́run ba ọba alékiọlá ọba dẹ́dà ilé ìbáyìí ní kàtà lè ṣe tó jẹ́ sí alọ́bá ọlọ́run ba pẹ̀lú ọkà tó má nítorí pé ìjíkú tó bá ká mọ́ wa òun náà ni nǹkan tí wọ́n fi gbé wa dìde ó bùkátà kí a ṣiṣẹ́ tọ́ bí àwọn náà bá fẹ́ wà nínú ìjọ náà ìjọ tí ó lọ bá ọlọ́wọ́ bá qalbin salim pẹ̀lú ọkà tó má Allahumma ij'alna minhum ọlọ́wọ́ bá kí ó sì àwọn náà nìkan nínú wọn ọ̀rọ̀ nípa al-ilmul batini ọ̀rọ̀ nínú àgbọ́yé àwọn onísúfí kí ni àwọn onísúfí kí ni wọ́n ṣe ń ṣe kí ni àgbọ́yé wọn báwo ni wọ́n ṣe ń lò pẹ̀lú al-ilmul batini ìmá batini òun náà ni à ń bá lọ Naam, àbítáwá ní a ma tẹ̀síwájú láti máa sí àgbéyẹ̀wò ẹ̀ lónìí òun náà ni tariqul wusul ila al-ilm al-batin ọ̀nà wo ni èyàn máa ń gbà dé ibi ìmá bátìní lọ́dọ̀ àwọn onísúfí téèyàn bá fẹ́ ní ìmá bátìní lọ́dọ̀ àwọn onísúfí kí láwọn nǹkan téèyàn ó ṣe kí láwọn iṣẹ́ téèyàn ó ṣe tí òbí ní ìmá bátìní sẹ́tùmọ̀ pé ìmá bá pẹ̀ ní ẹyẹ bí kẹtùn ti sàlàyé òun náà ni ìmá kan tó jẹ́ sí pé àwọn ẹni ẹ̀sà nínú àwọn ẹni Ọlọ́run Ọba ní wọ́n ní lọ́dọ̀ àwọn onísúfí nínú orí àwọn onísúfí wọ́n bá pé ìmá yìí ìmá kan tó jẹ́ sí pé ẹnìka òkíkí ẹnìka òun ni gbogbo èèyàn lè ní àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá tó jẹ́ ẹ̀sà àwọn náà náà lè nímọ̀ yìí na ń pè ní albatini albatini batini naam ọ̀nà wá lè yàn máa ń gbà rí ìmọ̀ yìí lọ́dọ̀ àwọn oníṣúfí tí a bá fẹ́ rí ìmọ̀ batini sí yàn máa ń ṣiṣẹ́ débẹ̀ tí a gbé níṣin tí a bá fẹ́ ní ìmọ̀ ṣẹ̀ríà níṣì ẹ̀dàkùn ọ̀nà wọlìyàn ó gbà ní ìmọ̀ ṣẹ̀ríà ẹ̀rí pé ọ̀nà yẹn ọ̀nà tó yẹ pé ó rọrùn ni tí ó sì ríjú gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ìgbìyànjú náà tó bá ti ṣe ìgbìyànjú tó kọ́ ẹ̀kọ́ ẹ̀ yóò ní gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ìgbìyànjú tó kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ṣẹ̀ríà yóò ní torí pé lọ́dọ̀ gbogbo mùsùlùmí innamal ilmu bitta'allum èyàn ìmọ̀ èyàn máa ń ní ni èyàn máa ń kọ́ ní tí èyàn fi máa ń ní ọlọ́run bá igá sọ wípé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé khairukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹni tó lóore jùlọ nínú yí ẹ̀yà lúmà mi ẹ̀yin ìjọ mi ẹni tó lóore ànábì ò ní ẹni tí àwọn àlìjẹ̀nú wá kọ́ ní títọ́ gba Kùrán lọ́dọ̀ àwọn àlìjẹ̀nú ẹ man ta'allama quran ẹni tó lọ kọ́ quran tó lọ kọ́ mọ́ quran tó lọ kọ́ nípa ìmá quran ń sọ kéde quran kéde kọ́ lọ kọ́ nípa àwọn yẹmọ́ sí hadith yẹn gbọ́ wọ́n máa quran ká pé ẹni tó lọ kọ́ bá quran bá ti quran ìkan nínú malkùránì ni òun sì tó kéré nínú malkùránì ẹ̀láwọn kí láǹfà ní ẹntọ́ ma kùránì ké ṣùgbọ́n tí ó lo kùránì tí ó tẹ̀lé kùránì ẹ gbogbo alamọ̀ ẹgbẹ́ alkùránì yóò jẹ́rì takoru ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama ni kọlọ̀bà ní ká kọmọ́ sí alkùránì ka tí ó hujjatun laka aw hujjatun alayk nínú kó

so khairukum arábìnrin tó lóore jùnú yí man ta'allama al-Qur'an ẹni tó lọ kọ́ ìmọ̀ al-Qur'an ó kọ́ bá ti ké ó mọ̀ ké dáadáa ó sì ń kọ́ àwọn èèyàn ó kọ́ àwọn ìdájọ́ ahkamul Qur'an àwọn ìdájọ́ tó wà ní al-Qur'an àwọn òfin ọlọ́wọ́ bá tó wà ń bẹ ó gbọ́yé ó lè lù ó ń tẹ̀lé gbogbo tó wà wa 'allamahu tó tó wà ń kọ́ àwọn èèyàn ẹbí báyìí nǹkan méjì ṣẹlẹ̀ ń bẹ ta'allama al-Qur'an òun lọ kọ́ al-Qur'an ẹ̀rí pé ọ̀nà wúlọ́gbà máa

ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lérò wípé al-ilmul batini ìmá bátìní yìí wọ́n rò wípé èyàn máa ń ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò bẹ́ẹ̀ pé bẹ́yàn ó ṣe ní ma bátìní òun náà ni bẹ́yàn bá ṣe jẹ́ ẹni ọlọ́run bá tí bẹ́yàn bá ṣe dá ní èyàn sí síwájú ọlọ́run ọba àbí bẹ́yàn bá ṣe nípayà ọlọ́run ọba sí ìrìnà sí máa ní ìmá bá pè ní ọ̀pọ̀lọpọ̀ èyàn ní máa ń rò bẹ́ẹ̀ tàbí bẹ́yàn bá ṣe dún ní máa yìí máa ṣe tasbih àwọn kéyàn máa ṣe tasbih ìsàfọ̀mọ́fọ́lọ́run ọba kéyàn máa ṣe zikiri bẹ́yàn bẹ́ẹ̀ lèyàn ṣe máa bẹ́yàn bá ṣe lè fásílì yóò ṣe ní ìmọ̀ bá tì ní sí àwọn èèyàn kan rò bẹ́ bẹ́yàn bá ṣe jẹ́ ní ọlọ́run sí bẹ́yàn bá ṣe páyà ọlọ́run bá sí bẹ́yàn bá ṣe dún ní ìmọ̀ ṣe tasbih ká máa sàfọ̀mọ́ ọlọ́run bá ká máa ṣe díkìrù wa bá ṣe dún ní ìmọ̀ sí lèyàn sí máa ní ìmọ̀ bá tì ní ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn náà bá fẹ́ gẹ́rù kò yí wọ́n wà múra sí àwọn iṣẹ́ yìí dáadáa wọ́n máa fa àwọn sẹ́wọ̀n yìí wọ́n múra sí ẹ́ àti wá rí ìyàtọ̀ ẹ́ pé ó wá rin ojú ọ̀nà yìí tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí sọ ìpayọ Ọlọ́run Ọba rẹ̀ tó bẹ̀rẹ̀ sí sí àfọ̀mọ́ Ọlọ́run Ọba tó ń sí àbíkìrí tó ń sàbíkàù tó wá kò nímà yẹn nítorí pé wúrò wípé bíyàn ọ̀nà tí wọ́n gbà nímà yẹn o ní bíyàn bá ṣe ń ṣe àzíkiri sí bíyàn bá ṣe jẹ́ ní rẹ̀ sí lè ó fi nímà yẹn ni ó wá fi múra sọ́nà yẹn torípò náà fẹ́ ní nínú àwọn tó rí báyìí ẹ̀díkí Abu Hamid al-Ghazali Abu Hamid al-Ghazali rahimahullahu ta'ala kọ́nà bá lè gákọ́ bá kí àfà àbá àwọn arìn púpọ̀ lójú ọ̀nà súfí wọ́n sì tàbá ṣàrọ̀ wọ́n wẹ odò súfí débi tó wọnú wọ́n wẹ odò súfí débi tí ọlámi kọlọ̀wọ̀n alẹ́gbẹ́ látó padà sàánú Abu Hamid al-Ghazali látó padà túbá kódà ń gbà tí Abu Hamid al-Ghazali ó padà kú wọ́n kú lẹ́n tó yẹ́ pé wọ́n bá Sahih al-Bukhari láyà wọn Sahih láyà wọn ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí padà mú ẹ̀sìn wọn gbogbo àwọn àkídà wọn ṣùgbọ́n Abu Hamid al-Ghazali wọ́n ṣe tauba wọ́n kú ni àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe nígbàtán wà ní Súfí wọ́n ríṣẹ́ tó ṣe nínú iṣẹ́ tí wọ́n ti ṣe oní tíra kátà ń pè ní Ihya'u Ulumuddin wọ́n kọ tíra yẹn nígbàtán wà lórí ìlànà yìí ni ìgbà tí wọ́n túbá kò sí àyè láti tún kí mọ́ sọ wípé àwọn olùmọ́mọ́ ní ìmátátú ulumi dìní ní tíra yẹ pa ìmọ̀ ẹ̀sìn ni àwọn pè ní yíye iye ìmọ̀ ẹ̀sìn wọ́n sọ ọkọ̀ tíra yẹn ní yíye ìmọ̀ ẹ̀sìn ìhìyàwó ulumi dìní tábàlọ́wọ́ mujalladu ẹlẹ́kẹrin volume 4 nínú tíra yẹn 358 volume 4 page 358 nínú tíra ìṣìyàwó ẹlòmìdí wọ́n sọ̀tà kan bẹ̀ nípa ìkánlọ àwọn tó yẹ́ pé wọ́n lò sẹ̀mí pẹ̀lú Abu Yazid al gbogbo aláti máa Abu Yazid al-Baslami mo ti sọ̀rọ̀ ẹ̀ fún wá ń bí ìrí lọ́pọ̀lọpọ̀ ẹni tó ní àyà púpọ̀ ni ẹni tó yẹ pé olùmọ̀gbà ńláńlá ni ìlànà Sufi Abu Yazid al-Baslami ẹnìkan nínú àwọn ará ìlú Baslam tó jẹ́ Abu Yazid al-Baslami tó jọ wá láti ìlú kanáà tó yẹ pé ìlú kanáà Abu Yazid al-Baslami tó jẹ́ àwọn mú ìtẹ́ ẹniyẹ wá wípé ẹniyẹ kánà la yufariqu majlisa Abi Yazid al-Bastami kódà ibi tí ó dún ní má ìmá wa pẹ̀lú Abu Yazid al-Bastami dé kèé yẹ kèé gbò kèé sì wọ́nyìn níbi ìjòkó Abu Yazid al-Bastami lọ́jọ́ kan rí láyé la yufariqu majlisa Abi Yazid al-Bastami kò síjọ́ kan rí láyé tí ẹ rí pé Abu Yazid al-Bastami ní jókó ìdánilẹ́kọ̀ọ́ àbíjókó àzíkiri àbíjókó tí ẹ̀ ní rí ọkùnrin yìí mẹ́ ibi tó yẹ pé ó dún ó gbé ìgbésí ayé rẹ̀ ó gbé sí abẹ́ ìtẹ̀lé Abu Yazid al-Bastami tó gbé síbẹ̀ dé ó Abu Yazid faqala yawman ó Abu Yazid níjọ́ kan ana mudhu thalathina sanatan asumu ad wa la uftiru Abu Yazid láti nǹkan bí ọgbọ̀n ọdún ní sísìn salasuna sana bí nǹkan bí ọgbọ̀n ọdún 30 years 30 years asúmù dáhọ̀rọ̀ wà láúftìrù òun fi gbogbo ọdún ayé òun gbàwẹ̀ ni yẹn ni pé kò sí ọjọ́ kan nínú ọdún tó wù kí ń gbàwẹ̀ asúmù dáhọ̀rọ̀ wà láúftìrù òun ò sí ọjọ́ kan láyé kóhun jọ̀sán ó dẹ̀ ti tó ọgbọ̀n ọdún báyìí tó ti ń sí asúmù dáhọ́rọ́ wàlá uftiru kéde pé ń gbà monday thursday nìkan kéde pé ń ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ nínú ọ̀sẹ̀ gbogbo ọjọ́ ayé rẹ̀ pátá for good 30 years ní fi tí ò sínú ọ̀sọ̀fún gbogbo ayé ọbẹ̀ súnmọ́ ọlọ́run irú nǹkan táwọn kan láwọn fẹ́ ṣe láyé ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà kan láwọn fẹ́ ṣe tánẹ́bì ní kákàí rádáradá lẹ́fẹ́ máa ṣe yìí olọ́kùnrin ni ìgbìyànjú fẹ́sì ni ṣùgbọ́n ìgbìyànjú tọ́nà ọba ọlọ́wọ́ sí ni ìgbìyànjú bídá mẹ́ṣe máa ń ṣe nìyẹn ẹ̀yìn ẹsẹ́ fúnra yín ọkùnrin yìí ròyìn pé bóhun bá ṣe ṣe náà ọba tó nírú màwó ṣe dára àwọn ni ó ní ó ti pé ọgbọ̀n ọdún lónìí tí ń jọsán gbogbo ọjọ́ ayé mo fi ń gbààwẹ̀ ni òní ọdún gbọ́dẹ́ ma ń fi gbogbo òru mi mọ́ fi yẹ rẹ́fìlà ni wà láàájì 30 years ọmọ tó bá ọjọ́ orí náà yóò ti bí ma o bàbá ni o bàbá ni yóò ti láwọn ọmọ tí ó ti bí obìnrin tó bá ọjọ́ orí náà ọmọ ti نعم ولا أجد في قلبي من هذا العلم الذي تذكر شيئا أما إما إيه باطني إيه طبعا في قوائي طبعا kọ́ wa والله tó ma ń sọ gbogbo gbà ولا أجد في ولا أجد في قلبي من ها في هذا في ولا أجد في قلبي من هذا العلم الذي من هذا العلم الذي تذكر شيئا إما إيه باطني إما باطني طبعا ma bó ṣe ma ń gbé jáde yẹn tọ́kàn òkè hàn tó wí nkankan tó ní ma bá pè níní èmi náà fẹ́ ní mo fi sí bá dàbá yẹn ṣùgbọ́n èmi ò máa ń sí mi lọ́kàn ma yẹn ní wà ánà òsọ́dẹ̀kù bí wa òhìbùhù mo sì nígbàgbọ́ sí mà yìí mo sì nífẹ̀ẹ́ rẹ̀ kí ní ìdánà jẹ́ kí ma sàwọn ìgbìyànjú sí mo ń ṣe yìí òsọ́díkò bíhì kìí ṣe pẹ́ta ìgbà ìmọ̀ náà gbọ́ pé àgbàtọ́ ń tako ní ojú ó ní ó bá bá nígbàgbọ́ sí ni adúrúṣẹ́ tó ṣe ẹ̀kọ́ ti ní mo nígbàgbọ́ sí dáadáa láàrin mi àtọ́lọ́ọ̀bá mo dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ kéde pé ti mo kórìíra rẹ̀ kọ́ mo dẹ̀ ṣiṣẹ́ fún ṣùgbọ́n in tó yà mí lẹ́nu ma lè máa wí bí wọ́n náà ṣe ń wí yìí ni ìrìmọ̀ yìí Abu Yazid kí lá Abu Yazid wá sọ fún ó ní lausumta salata mi'ati sanatin asafila ọ̀fin lausumta salata mi àti sanatan tó bá gba àwẹ̀ ṣe ọgbọ̀n ọdún ọgbọ̀n ọdún 30 years ló fi lọ gba àwẹ̀ multiply rẹ̀ by 10 kó gba fọ́ gba àwẹ̀ for 300 years lausumta salata mi àti sanatan tó bá gba àwẹ̀ for 300 years ọgọ́rùn ọdún mẹ́ta wàkúmta laylaha tó sì ń jí gbogbo òru ọgọ́rùn ọdún mẹ́ta yìí ma wajadta min hadha dharratan ilé tó kéré bí dharra bí ọmọ náà gúnnù mẹ́yẹ òye ní láyé bó láti á ní kí n gbàwẹ̀ for 300 years kí má sínú kí má jí lóru for 300 years kí má sùn Abu Yazid al-Bastami ní wallahi òye ní màtàwí ìmá bá pè ní lọ́sọ́dí yẹ́rẹ̀yẹ̀rẹ̀ ọsọ́dí ma tẹ́lítẹ́lí lè ní ó ní qala walima o náà wá sọ wípé ẹni wá sọ pé kí ló dé tó wọ́n fi lè ní kí lòun se tó bá òun irú ọ̀nà lòun dá kí lẹ́sẹ̀ òun ládúrú ìbádà yìí tó wọ́n fi lè ní qala annaka mahbubun bi nafsika ó ní nǹkan tó fà ní wípé ẹ̀mí ara ọjọ́ lójú ó rò pé ìbádà tó ń òun ríra rẹ̀ lẹ́lẹ́sìn ní tó bá nìyẹn tó fi lè ní ẹ́ o rí wípé ọlọ́ọba ló mú ọ ṣe tó ń ṣeun kìí gbìyànjú rẹ̀ o rí tó pé àkídà kẹmbẹ̀lọ́dà àwọn àkídà jàbàríyà ni musọ́lánà àkídà yẹn ni pé kódà tẹ bá tí mú tí ẹgbà wípé ọlọ́run ló jẹ́

yẹni pé ọlọ́run ọba ní mú wa ní jẹ wá ń pàṣẹ gbogbo ń tàn ṣe kìí sàwá fúnra wa là ń ṣẹ̀ṣà rẹ̀ kò sí ikhtiyar kò sí ìṣẹ̀ṣà fún nẹ́bí adama ọlọ́run ọba ní ṣe wá bó ṣe wùwá àkídà ni àkídà tó ni ò jàbàríyà ló lákídà yẹn o ó ní orí ààrẹ gẹ́gẹ́ bí pé òun sin lọ́wọ́ ọba bí pé wípé قال لهذا قال أني واسوي فلهذا دواء فلهذا دواء ṣe ògùn wá ń bẹ fún irú nǹkan tó tí ló ní ṣe mí yìí ṣe ògùn wá ń bẹ tí mo lè lò sí àbí báwọn bá sà ń ṣe èyàn yọ́sà lógún à ní mo fẹ́ ní ma bá pì níṣẹ́ tó bá ní mo ríra mi náà ni kí mo lè lò sí lógún gẹ́gẹ́ bí ṣe òun tàǹgbà mọ̀ lọ́dọ̀ rẹ̀ falihada dawa un ṣe eléyìí báyìí só ní ògùn tí mo lè lò sí kọ́ọ̀lá náà ó ní bẹ́ẹ̀ ni ogun bẹ fún ọkùnrin wa mẹ́kànlẹ̀ pé ó ti ẹ̀dá àìsàn tí bá ń ṣèyàn tí ọba lógún ní ọ̀dá eléyìí tó lógún isi ẹ̀dá tí ó kẹ́ máa èmínú ni bàbá ti níyì ọlọ́run sí ọ̀dá jágbọ́ sọ fún mi ò kí lè bá máa ṣe kí lọ lógún ní kí lè ṣe nǹkan kí lè bá rí màtí mo fẹ́ níhùn <laughs>

sọ fún mi kí máa ṣe èwo ní ta ìnílè ṣe èwo lè pè kí lábá dé bí è pè sọ fún mi kí máa ṣe má sọ fún pé mi ìnílè ṣe oní kọl oní tó ṣe ní pé idhab ilalmuzayyin lọ́sọ́dọ̀ àwọn tí máa ń ṣe lọ fá irun orí rẹ̀ kó irun orí rẹ̀ àti ó ní wọ́n zá libas so rásọ tó dá tó wọ̀ yí ọwá bọ́ọ̀lẹ̀ wà bọ́ <laughs> aṣọ ilẹ̀ wà tẹ́zìr bí àbá àti wà lọ aṣọ àbá kan aṣọ kan aṣọ kan ẹ́n wà wá lọ ró wà fá orí wà fárùngbọ̀n wà bọ́ aṣọ tó wà lọ́rin wà lọ ró ìró tó tíkì aṣọ tó tíkì ní kọlọrú wà alik fi ẹnu kíka mikhilatan mamlu'atan jawzan wà lọ wá akèrèǹgbè kan taman mikhilat akèrèǹgbè ní taman kó oúnjẹ ẹran sí ọwá wá akèrèǹgbè yẹ wà só márùn akèrèǹgbè yẹ wà kó àgbọn tí ó kúnnú yóò ro àbá tó tíkì yóò wà lọ wá kìíní tá máa ń so mẹ́rin lọ́rùn tá máa ń fún jẹ ẹran sí tọ́nà bá ti fẹ́ jẹun tí ọmọ jẹ́ ilẹ̀ lábá wọn sábà máa ń ṣerú ẹ̀ dáadáa irú nǹkan oníkọ́ wá lọ́wọ́ wá kó agbọn sí dáadáa kókún wájímá siriyan haulaka wá kó ọmọ jọ 30 ni wọ́n wà ẹ̀mù kò yé ní ní àbúyẹ̀ sí ẹ̀rẹ̀bà sọ́mí sọmú pé ọkà máa ṣe bádà bó ṣe bádà 300 years rẹ̀ ní a tìrì àbíkò díwèrè ó díwèrè ní òyìn máa ń díwèrè inna lillahi wa ihe ilayhi raji'un kọlọ fárún orí kọ fárún ma ẹ̀dàkùn ìtẹ́m pé èròjà wèrè tí ń pèrè kọ́kọ́ àwọn ọmọ kéèkéé sòdí láwọn olùmọ́sílù sọ wípé tẹbá rí séhù tẹbá rí èyàn tí yéhù tí ń fi ẹ̀pẹ́ seré ẹ̀dá kankan mọ́ ní séhù àwọn ọlọ́run ẹwọ́n ní ọlọ́run tẹbá rí ọmọ ń fi ẹ̀pẹ́ seré iláìsẹ́ pé nǹkan sí ọpọlọ ẹ̀kí ẹ̀mọ́ fi ẹ̀pẹ́ seré àrẹ́bí ọlọ́wọ́ bá wọn ní ọwọ́ sọ́ọ̀sì pupa sẹ́gbẹ́ ọ̀tún tí ó wọ pupa tí ó wọ dúdú sẹ́gbẹ́ òsì sípáì sẹ́gbẹ́ ọ̀tún sándà sẹ́gbẹ́ òsì yóò sì jẹ́ yóò sì lé ṣéèdì tí ò ní gíláàsì lójú yóò sì kàbìlà bí mẹ́rin papọ̀ aṣọ bí mẹ́jọ àwọn ta ló ṣerú kan bá wọn so wallahi wallahi eléyìí báyìí ó ba nínú jẹ́ púpọ̀ Abu Yazid al-Bastami wọ́n sọ fún wípé wajma as-sibyana hawlak wá kó àwọn ọmọ jẹjọ kó àwọn ọmọ désòdí waqul wá ma sọ fún ẹ pé kullu man safa'ani safa'atan a'taytuhu jawzatan ẹnikẹ́ni tó bá gbá mi lábàrá kan nú yí ìfún lágbà ẹbẹ̀rẹ̀ yí ọmọdé ìjọ́kì ní ìyọ́ jẹgẹ sọmọ́ ẹ pé kùlùmọ̀ sọfà ẹni sọfà ẹtàn àtọ́ ìtúhú jauzatan ẹyọ́ mọ̀ yìí mo ti sàgbàdó mẹ́dì báyìí mo dẹgbẹ́ àdí ẹ̀wọ̀ ẹjá bẹ̀rẹ̀ rí báyìí bọ́ bá igbá mi lábàrá kan agbọ́n kan ni àbàrá tó sì gbá mi yìí ò ní gbá mi níjì ìgbá tí ó fún mi ní ìgbá tí kan tó tí rá bá bá sọ pé sọ́fà ìlú wálàdì ìtumọ̀ ní pé kíyàn gbá yẹn lójú bí káfíìn mabsutotin pẹ̀lú ọwọ́ ta ta bá láwọ́ báyìí ìgbájú aládé mu ẹlọ́rọ̀ bá wọ́n pè ní sọ́fàá wọ́n sọ báwọn ọmọ kéèkèé tó kó tì ní pẹ̀lú àgbọ́n yìí sọ fún ẹgbẹ́ bẹ́yàn bá igbá mi ní ìgbájú aládé mu ẹyọ kan lóyìn yọ gbàgbà kan wadkhul as-suq bọ́bá wá se yóò tán wá wọjà lọ sẹ́mọ̀ pé tí wọ́n èdè báyìí wọjà yọ́ sẹ́kọ̀ọ́sán ọlọ́mọ́ fi wèrè dánwà wo wàláì Abu Yazid àìkílẹ̀ eh, pé Abu Hamid al-Ghazali kọ́nà kọba akẹwọn wọ́n kọ eléyìí sínú ẹni tó bá fẹ́ járọ̀ mi pé irọ́ nípa ẹnu ẹ̀kẹ́ dòní lọ́wọ́nú Ihya Ihya Ulumuddin lọ́wọ́ mujalladu ẹlẹ́ẹ̀kẹrin nínú tíra yìí page 358 nínú tíra yẹn ẹnu mi dùn ẹnu mi dùn ẹni tí ò rí bẹ́ẹ̀ ní sọ dákùnlọ́wọ́ Ihya Ulumuddin page 358 wàláì àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ láwùjọ wa wọ́n ṣe bẹ́ẹ̀ láwùjọ wa wàláì wọ́n ṣe wọ́n ṣe tààrà tí ó kó àwọn ọmọdé tí ó wọn ti dí wọ́n máa ṣe èyè pẹ̀ yóò máa ṣe dìdìrìn láàrin àwọn kekeke wàtúfil aswákọ̀ kùláhà inda shuhud wọ́n mẹ́ ọ̀rọ̀ kìríká gbogbo ọjà nígbàtí gbogbo èèyàn bá ń bẹ lọ́jà tó wọ́n pé tí gbogbo èèyàn mẹ́ rí ọba ìpé tó ó dé o ó dé o ó dé tí ó mọ̀ ti kú lọ́jà ìgbàtàwọn èèyàn ó rí ọkùn sí eré wàláyé ṣe yóò lè ṣe tòótọ́ ó sì gbọ́dọ̀ sí tó bá fẹ́ ní mọ̀ látò ní àbúlé yẹ gidi òní lè ṣe wàláyé yẹ gidi òní lè ṣe tòótọ́ mo fi sọ wípé bẹ́yàn bá bá débì kan kò sí dáwílé tí rẹ̀ kọ wá máa rọ kiri káàkiri kọ máa káàkiri ọjà lẹ́ni tó ti fárí tó fáràn ọgbà tí gbogbo ẹ̀ ń dán tó sì gbé akèrèǹgbè tó gbé igbá tí ara máa fi ń jẹun tó gbé sọ́rùn tó kó àgbọn sí ẹ́ táwọn ọmọdé láì sí fún

àbúní bí èyàn jẹ́ ń gbópo màálù yìí ọjẹ́rin ni wà láì ìrẹ́wọ̀rẹ́ dìrówó ni ọlọ́run méjà bí lọ́mọ o ìwé ẹjí bá ń gbópo màálù ẹjí bá ń gbé gbogbo sábó láì kọ́ wá lọ pátá ó sọ ìwọ́tọ̀ wọ́n ń gbọ́jà gbọ́rọ́kọ́ ìwọ́kọ́ sí mọ́ pàtàkì ó ní bírú àwọn dáúdà yìí òun tó mọ́jà jí ọlọ́ ó tó mọ́ pàtà irú àwọn gbogbo àwọn tó wá jẹ́ <laughs> ah orí mímọ̀ ní fọ́wọ́ bá irú nǹkan báyìí lọ́fẹ́ gbà mí ní mọ́ràn nítorí wọ́n fẹ́ wọ́n wọ́n ma bá pè ní faqala Abu Yazid Abu Yazid wá sọ pé qawluka subhanallah sórí subhanallah tó tó sí òun lásán ṣírkùn ẹbọ ló sí òun ìzákìrí jẹ́ kírísẹ̀ Abu Yazid ni Sufi ni gẹ́gẹ́ kírísẹ̀ Sufi

wàláì ní ti rí mo tún ti rí lójú ayé mo tún rí lójú ayé àwọn ọmọ akẹ́ lẹ́yìn yóò máa ṣe yẹ̀sà yẹ̀sà yẹ̀sà yóò máa ṣe wàláì kí ẹ gbé orí di láńtà kọrùn láńtà lọ́sàn gan láńtà kó tó tanẹ́ sí kí ẹ tó tanẹ́ sí láńtà kódà ìkan ti wá sópò màálù ìbẹ̀ẹ̀rí táló táló mọ̀gbà náà táló ẹ̀ẹ̀mà àti pẹ́ púpọ̀ ọ wá sókò màlú táwọn èèyàn tẹ̀lé ọmọ bàbá ni ọmọ bàbá ni so kí láyé bàbá mẹ́ ní pé bóhun náà ṣe kó gbẹ̀ sínú bó ṣe àbá àwọn èèyàn ṣe yẹnsà yẹnsà yẹnsà wàláì ẹlòmí ò tó lẹ pósà mọ́rùn náà ẹ̀rí wọn ni ó tó lẹ pósà mọ́rùn kò sí nǹkan kan tẹ́rù pín wà ìmọ̀ tó fẹ́ níyẹn ìmọ̀ bá tò ní tó fẹ́ ní kéèsè iṣẹ́ kásìn lọ́wọ́ náà fi máa ń rí kéèsè wọ́n bá ṣe yẹn náà fílà sí kéèsè wọ́n bá ṣe ọ bá yẹn náà fílà ìlàbúyọ̀ sí ìdísọ pé tí tá tí yẹ̀ sí lóbi yẹn jápùn lọ yẹn ní 300 years 30 years ló fi gbà wẹ̀ tó túnú dákùn lọ gba 300 years ò lè ní màtàwí in tó ṣeré bàtọ́wà wíwẹ̀ tọ́lọ́kùnrin wá ní subhanallah ẹnu ẹ́sì ìgbà láti máa wúrù nǹkan báyìí fún mi

tọ́ nígbà pé ẹ̀rí àǹsẹ̀ ti ẹ̀pà náà mọ́ fi yàn ó sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ẹ̀pà náà mọ́ fi yàn ó sì gbọ́dọ̀ jíyàn torí tọ́ bá ti jíyàn ó tó padà sí ibi tó ti ń sàṣẹ́yìn orí rẹ̀ òjì pé nìyàn tẹ́rìbíyà rẹ̀ òjì wọlé gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pé wàláhì ẹ̀pà náà fi máa ń tó tọ́ ṣe ó ẹ̀pà náà fi yàn tó tọ́ ẹ̀yọ̀dọ̀ ọlọ́lẹ̀ wí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pẹ́pà náà fi yàn tí wọ́n náà bó sànú wallahi wọ́n dá gbogbo nǹkan rú wábátá wọ́n pé orí ní jí fún ọ wọ́n pé dúdú ní funfun wallahi wallahi mọ́ fọ́nà bàbúra tí ẹ bá ń bá tẹ́ bí àyọ wọ́n sọ mọ́ pé kí ni kọ́lọ̀ fìlàrí tó blue ó padà sínú ilé orí rẹ̀ tí ó pé nù ó nígbà tó bá sọ pé ni ṣé wọ́n sọ fún pé black ni èmi ò black ń bẹ́ white àti blue lórí Ah, white àti blue lórí padà síbi tí ó ti ń bọ̀ tó máa gba nǹkan báyìí kọ́ ọmọ fàákùn wàláì wọ́n pè nǹkan black fún ọ red wọ́n pè red fún ọ white wàláì wàláì wọ́n ti pè fún ẹbẹ́ rí wọ́n ti pè fún kéèṣe ọ̀rọ̀ àwádà kéèṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n ti pè fún ẹbẹ́ rí tí wọ́n pè fìlà red fún mi ní white ó sì ń proof ẹ̀ fún mi bó ṣe jẹ́ white wàláì kí ẹmọ fìlà búró red ó sì ń proof bó ṣe jẹ́ white fún mi tó wá ń philosophize ìlàkáyè rẹ̀ mẹ́rin ah eléyìí ò lè wọlé sọ́pọ̀lọ́ tèmi o èmi ò lè gba eléyìí láyé ọfẹ́ túbòjù ọpọlọ mi ọfẹ́ tó dènú o bí bá ìgbà nǹkan kí nǹkan ni mo gbà ẹ ẹni tí mo ti ń sọ yìí khalifa ni khalifa Tijaniya lẹ́n tí mo sọ yìí so ala kulli hal so àwọn nǹkan yìí wallahi ọjọ́ eré ní kọ́ sí eré ọsàwàdà ní kọ́ sàwàdà ẹni tó bá jẹ́ òun ní orí tí a rí àwọn ìfẹ́ mẹ́tọ́ ẹgbẹ́ tó bá wọ̀ láti pìlẹ̀ wọ́n ma sọ mọ́ pé láìláìláìláà là ń ṣe ìsìbánà láìláìláà ń ṣe àṣẹ ìkẹ́kẹ́ irọ́ ni wallahi irọ́ ni ó kọjá láìláìláà tó bá yẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn tó bá bá dédì kan ò ní láìlẹ́lẹ́ ọ̀kọ́lọ́mọ̀ wí ma nǹkan mí lókù tó ma wí ó sì ní rí nǹkan pẹ̀lú ojú táwọn ma ọ̀tọ̀ ní nǹkan mí tó ma rí ẹ́n lọ ma gbẹ̀kẹ̀ ìhàlẹ̀ náà ni kò rí kẹ́kẹ́ àjẹ̀lọ́rẹ̀ náà lẹ́ni rí wọ́n ti ti dé kí ló dé kí ló dé aláì ee eh, ma jẹ́ pé gbóná ló mọ́ tó rẹ̀ fi ń dùn ma mú lọ ń gbọ́lẹ́wájọ́ lọ gbọ́lẹ́wájọ́ lọ ee eh, ee eh, gbogbo ẹ̀yìn kankan náà ni àjẹ́nijẹ́ mú gbó àjẹ́nijẹ́ mú sìgá àjẹ́nijẹ́ mú tí nǹkan náà lẹ́jọ́ mú ẹyọkan náà ni ilẹ̀ Abu Yazid al-Bastami sọ fẹ́ ni pé bó ṣe sọ pé subhanallah yẹn ẹbọ ló sí yẹn nítorí pé azamta nafsaka fasabahtaha ìwọ́n lọ ń ṣe tẹ̀sí wọ́n sí àfọ́mẹ́ẹ̀mí ara rẹ̀ ẹlẹ́bọ ni ẹni ara rẹ̀ ló ṣe tẹ̀sí faqala hadha la af'aluhu ó ní èmi dé ilé tó wúyè mi ò lè ṣe <laughs> lẹ́nu kan dé èmi ò lè ṣe mo ṣẹ́bọ́ ohun ìṣẹ́bọ́ ohun <laughs> ẹ̀mí ara mi mọ́ sàfọ́mọ́ fún òkè ìṣẹ̀mí ara mi o ilé tó wíhun dé èmi ò lè ṣe <laughs> wà gbára tèmi ọ̀ká yẹn kí yìí lẹ́yìn àwọn ẹ̀ta ti kọ́ ẹgbẹ́ wèlókù tí mọ̀ sí káàkiri ọjà èmi ò nílé sèyìn o jọ torí ọlọ́run bọ́ bá ní nǹkan mí tó make sense bọ́ bá ní nǹkan mí tó bá láàkáyè mú dákù sọ fún mi kílà bú yẹn zíra bàṣọ́mí sọ pé ó ní kọ́ọ̀lá ọkọ̀ wo kò sí nǹkankan ní mo lè ní nǹkan méjì fún ọ̀tọ̀tọ̀ ṣùgbọ́n ọkọ̀ bẹ̀rẹ̀ láti bí iná kó tó kankan mi stages ni ọkọ̀kọ́ bẹ̀rẹ̀ láti bí o lè jump procedure o lè jump protocol primary nìyẹn ọkọ̀kọ́ bẹ̀rẹ̀ láti bí iná fàkọ́lá láòtí òhù ó ní sórí èmi ò lágbára àti ṣe léyò fàkọ́lá ọ̀kúrtùláka ìnẹ́kà látàkọ̀bàl ó ní sí mo ti sọ fún ọ̀tẹ́lẹ̀ kan tó pa bẹ̀rẹ̀ mo ti ní ò nílé gbàá mo sọ pé ni mo lóò ní lè gbà torí mo mọ̀ pé nǹkan yìí nǹkan tó lè ní ìwọ Ọlọ́run wá bá pè ní tọ̀ ọba ti mọ̀ pé òfẹ́ bá pè ní ma kwe, bọ́bá ìmọ̀ pọ̀wọ́ ẹbá tí ní tòótọ́ nǹkan tó ṣe rí ilẹ̀ tó wá jẹ́ nílẹ́nu jù Abu Hamid al-Ghazali ìgbàtí ó mọ́rọ̀ yíwá nínú Ihya Ulumuddin yíye ìmẹ̀sìn ẹ̀dàkùnrin tó pè ní ara mọ́ká tó kójọ tó lóun yíye mẹ̀sìn rẹ̀ o sí ìmẹ̀sìn lélẹ̀ yíye yíya bí ma wèrè ṣẹgbẹ́ ìmẹ́mẹ́yọ ti ya wèrè ní yíye yìí <laughs> tàbí pé pípa ìmẹ̀sìn káàdì sí èrè pípa mẹ̀sìn ni àbí kíá sí èrè sí iye mẹ̀sìn pa mẹ̀sìn iye ìmọ̀ wèrè ipa mẹ̀sìn ọlọ́ọ̀bọ̀ sànà wà ìgbà tí Abu Hamid al-Ghazali ṣọ́ padà sọ̀rọ̀ lé ọ̀rọ̀ yìí nínú tíra rẹ̀ yìí nínú tíra nínú tíra Ihya wa Ulumuddin ó ní fahadha alladhi dhakarahu Abu Yazid ó lọ́rọ̀ tí Abu Yazid sọ fún ẹni tó fẹ́ nímọ̀ bátin níyì ó ní jaza'u man i'talla bi ila nafsihi ó ní ẹ̀san fún gbẹnikẹ́ni tó bá ríra rẹ̀ nú ẹ̀san ló fún gbẹnikẹ́ni tó bá ríra rẹ̀ póhun ṣe nǹkan gidi àwọn ìbàdá àti àwọn iṣẹ́ tí wọ́n wọ̀n lé ọlọ́wọ́ tẹ́lúkọ mọ́ ṣe yìí tó bá ń ṣe ń tọ́ bá ń ṣe ń tọ́ bá fi lè ríra rẹ̀ pẹ́ra ìjọ ní gbogbo sẹ́hun kó years gbogbo sẹ́hun bàjẹ́ lọ́jọ́ ẹbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tó máa ń ṣiṣẹ́ súfí dáadáa ìntọ́ bàjẹ́ ìntọ́ bá gbogbo years jẹ́ ìjọ tọ́ bá fi lè rí pé ah àmàjì sí náà ọba gan tọ́ bá lè kó sí ìyàwó lọ́dọ̀ wọn èyàn tó máa ń ṣe ìyàwó fẹ́mi ara rẹ̀ ó tó ṣe kárí ní fẹ́mi ara rẹ̀ ọbaṣẹ́ gbogbo ọwà ẹ̀jẹ̀ tó sẹ́hun bẹ̀rẹ̀ ọwà ẹ̀jẹ̀ tó sẹ́hun bẹ̀rẹ̀ tó bá wọ ọlọ́ọ̀bá ó wà ní padà yá ọ ó sì lè mọ́ ìyá ọmọ olè mọ́rí bá mọ́ kò ní báyìí sí ó lè padà yá ọ ìgbà míì ìrìnàjò nínú súfí ìrìnàjò tẹ́nìkan fi 20 years rìn a lè rẹ́ lómi 25 years rìn

ìgbàyẹn ní gbogbo nǹkan ò ní jámẹ̀ kankan má lójú rẹ̀ ìgbàyẹn ló wu àwọn èèyàn bí ìgbàpọ́lọ̀ kọ́sẹ̀ dá wọn mọ́ ìgbàyẹn ló rí rẹ̀ wípé tọ́mọ̀ wá sọ àwọn ọ̀rọ̀ kan bí ìgbàpọ́lọ̀ ní sọ̀rọ̀ àbí ìgbàpọ́lọ̀ bà lè kẹ́lá fún ní wáhíyù èṣù ni wallahi àwọn tí ń wọnú lè kọlùwà kí lẹ̀rù ẹwà síṣẹ́ fá gbàtẹ́rin lọ bá fi jáde yóò di dada ẹwà síṣẹ́ fá ọwà ní tó àwọn ẹni ọlọ́run làwọn wọ̀nyí ó ti tó bí ogún ọdún lónìí wọn rí sámà ọwá fi jọ ànẹ́bì wo ànẹ́bì wo ló fi ẹjọ́ pé àwọn ẹni ọlọ́run rẹ̀ o òní ló pógún ọdún wọn rí sámà níjọ́ta bá wá ń ṣe mọ́ lídù irú wọn láwàá pé pé àbábá kìnnìlá pé kódà wọn wọ́n ti wà ní kálúwà nísìn ogún ọdún rẹ̀ àwọn lápè sí mọ́lídùwà oúnkálùkọ́ ma ṣe bàbá rárá oúnkálùkọ́ ma ṣe yànsáyànsá ẹmọ wá bẹ́ ṣe jí aṣọ rẹ̀ gbámú ẹ̀mí ẹn tó bá rí bàtà rẹ̀ gbámú ẹn tó bá rí kẹ̀lẹ̀bẹ̀ rẹ̀ hajẹ́ ẹni tó bá wà láì oúnkálùkú yọ ni ẹ̀tì rí wòlí òkí jímà ló sì ń kírun nínú ilé for good 20 years ẹ̀dàkùn ànábì ọlọ́ọ̀bá wo ló ṣe bẹ́ẹ̀ rí láyé ìtàn ànábì ọlọ́ọ̀bá tó bá ṣe bẹ́ẹ̀ rí afẹ́ gbọ́ afẹ́ gbọ́ lórí rédíò ẹ̀sọ́ tí gbogbo ayé gbọ́ ta ni sálàfù ẹta ló fi jọ àwọn sọ̀hábà tó bá ṣe irú ẹ̀rí láyé ẹni retẹ́ fi jọ láyé pé kéèyàn wọlé kọlùwà fógún ọdún kọ́ mẹ́ jáde tẹ́ẹ̀sì pé ìhùn níṣẹ́ rẹ̀ ah gọ́yà sí ẹbú mi o iṣẹ́ ẹbú pátápátá gbáà ní kéṣe iṣẹ́ rẹ̀ nígbà tí wọ́n bá fi jáde àfá kẹtẹ̀kẹtẹ lókù tí wọ́n máa wí pàláì ilé kò rọrùn kò rọrùn èyí ó ti di nǹkan míì torí pé ọ̀tọ̀ ní ìgbésí ayé tí wọ́n máa lò ọ̀tọ̀ ní sẹ̀mí tí wọ́n máa lò kò yí báyìí sí tí ọlọ́run bá lè kẹ́lá yóò sànú wa ilé yìí báyìí ó ní ọ̀nà tí wọ́n lè gbà di

ọlọ́run wí ànẹ́bí wí kákọ̀ ìtàgbẹ̀ kéwú yẹn ló fi jẹ́ pé èyẹ kéwú kan láyé ẹ ìbádà kan mo sì ṣe mo fi kan irọ́ ni àbúyẹ̀ sí àlbàtọ́mí jí kó yẹ pé bó ṣe lọ́n jù bẹ́ẹ̀ lọ ò lè rí kò yé ò lè rí ni pé ó sì àwọn ṣẹta wí tẹwà ni pé ẹyọkan ni ni pé ẹyọkan tí yẹn lè ṣe rè ìran ọ̀nà tí yẹn ń gbà sí èrè tẹ́lẹ̀ fún ọ̀pọ̀ wọ́n bá fún wọn nìkan wọ́n lè má fún wàláì mọ́ mẹ́ nìkan gbà tí ó di séhù ẹni tí mo ń wí yóò jùwá lọ kò jùwá wá lọ lọ́jọ́ erí lẹ́ni tí mo ń wí àbá ó ti tẹ́ra rẹ̀ lágbà o ó ti tẹ́ra rẹ̀ lágbà ah, eh, ìgbà yóò nígbà mẹ́rin rẹ̀ fi ń di ìdàkúdà ó ti àbá ó ti gbó kíákíá ó ti kí ló ṣe ọfà àhámù sàkákù aláwù yású ọfà náà kàlí àhámù sàkákù àkàndédé rí mẹ́ni wàláì àkàndé bàbá rẹ̀ bàbá ẹni tí mò ń wúyìí páàtì kẹ̀kẹ́ ní mọ́ta bàbá yíngo làmọ́gbẹ̀ bàbá yíngo àmọ́ rẹ̀ <laughs>

gbogbo pátá wọn tí bá ti ń lọ báyìí wọ́n mú wá ń kálukú ní títì ọba débẹ̀ ni kò sí bí wọ́n náà bá farú ẹ̀ kò bá farú ẹ̀ ó ṣe ṣe tí ọba yíwọ́ kò tí yẹ so ìwọ́n náà ní padà ni mẹ́tọ́ ọba bá lọ torí bọ́bá rí fà náà bọ́bá rí bá wọn náà ni wà náà ó yíwọ́ wọn ni torí lè yí èṣe kìí onye ọya wèrè tara. kò lè sí nǹkan tó ọfà ọfà àhámù Allahu yẹn ó ní míyànṣe máa ń fa òun kéde pé ọkàn lọ rẹ̀ ní àhámù ó ní májẹ̀mú o ẹjọ́ bá sọ kẹ́kẹ́ fún yín ẹ rò pé bẹ́yẹn kan bọ́ ọkàn hẹ́ kò lè ṣiṣẹ́ ọ ó ní májẹ̀mú ó sì ní ó ní tó fẹ́ ní kọ̀ọ̀kan tó

kẹ́nìkan pa nǹkankan kó ń dìí kò túnmà ní pé tí wọ́n bá fà yóò jẹ fún ọ gbé ti ẹwà ni yóò sọ fún ọ tí wọ́n gbé wá fún adàdì ti ẹsì rẹ̀ lọ́mọ fàtọ́ bá rífà náà orí kíni gàrí ah, ah, bẹ́ẹ̀ ni ó ṣe ó ní gàrí o so so àmúrùkú pẹ̀lú ilé báyìí àti sọ̀rọ̀ nípa so ṣe rí nǹkan tó yẹ kí n wulẹ̀ mú àwọn ẹ̀rí wá gbogbo aláti mọ̀ wípé kódà kíyàn máa gbàwẹ̀ dáhàr síyàmù dáhàr àmọ̀kẹ́ bídá ni àríwẹ̀kọ́ ni ká ma fi gbogbo ojú ayé wa gbàwẹ̀ níbi hadith àwọn mẹ́ta ọkùnrin mẹ́ta tán lọ bá sallallahu alaihi wasallam amma ana bàtán lọ bèèrè nípa ìbádà nẹ́bí lọ́wọ́ yàwó àìṣà bàtán yàwó àìṣà sọ ìbádà nẹ́bí fún wọn faka annahum taqaluha ó wá fojú kéré rẹ̀ pé à ah, tẹ́nu nǹkan tánẹ́bí ṣe ẹwọ bí tánàbí èsì tàkálùfù dé tí è lantọ́nà ọba àlékẹ́ lọ́wọ́ làbọ́ lọ́rùn dé àwọn sọ̀hábà rí pà nẹ́bí ìṣiṣẹ́ kékeré pé tí ẹnu kékeré tí ń ṣe rẹ̀ wọ́n ni àti mọ́ntọ́fà ẹgbà yẹ́ pọ́nà ọba àlékẹ́ sọ wípé òun ti forí àwọn ẹ̀ṣẹ̀ ànẹ́bì àwọn ilé tọ́sẹ̀ sáájú ti ni ti ń tọ́fà tánàbí bẹ̀rẹ̀ tó bí iṣẹ́ kékeré fara ẹjá wa wọn sẹ́ fúnra wa o ṣẹ̀pá wọn ti sí iná mẹ́ ń sọ pé àdábálà nẹ́bì fa ẹ̀yà ọgọ́rùn-ún asàfilẹ̀ ọgọ́rùn-ún anẹ́bì tí ó sẹ́fà ọgọ́rùn-ún ìwọ tó ń sí ọgọ́rùn-ún fáwọn mílíọ̀n ìwọ anẹ́bì wà fara rẹ̀ anẹ́bì bá nẹ́bì bá fọ́ kódà bá nẹ́bì bá fẹ́ ọkà ó tó ẹ̀ṣẹ̀ mílíọ̀n anẹ́bì ń dá ó ní ẹ̀dì òtọ́ wa ìwọ fa bí mílíọ̀n ní ìgbòlò ti rírú ẹ̀sìn báwọn ni ta ni ọmọ fi làkáyè wọn anẹ́bì ní ọgọ́rùn-ún náà tó àrẹ́bì ní 70 tó ilẹ̀lẹ̀ tó bá ní so àwọn èyí náà wá rò pé à ah, ìntánẹ́bì fi ń ṣe kékeré báhùn tó ipá ti forí ẹ̀jẹ́ ni àwọn wọn ṣe fúnra wa ìgbọ́n sọ pé amma ana ẹ̀rẹ́ mi fa asúmù dáhọrọ wà lá uftiru gbogbo ọjọ́ ayé ní ma fi gbàwẹ̀ pátá ìní sínú hadithi mẹ́nu Bukhari àti Muslimu mi ní èmi ò ní fọjọ́ ayé kan máa ìní fọjọ́ ayé kan máa jọsán gbogbo ọjọ́ ayé mi àwẹ̀ ní ma fi gbà ẹnìkan ní tí ẹ tí wọ́n mú ni ẹ ó ní èmi tèmi amma ana fa àkúmù lẹ́ìlà wà láàrùkùd ebe ma ti gbogbo ọjọ́ ayé mi àwọn ibi jílòrù ní ìní sùn láyé iṣẹ́ tí mi ọmọ ṣe ni yẹ̀wò ẹnikẹta ni ó tó kù ọgbọ̀n yínà ẹ̀rí nǹkan mú èmi láàtàzáwájú nìsà ìdí mi fi súnmọ́lọ́ ní pé èmi ò ní fẹ́yàwó èmi fẹ́yàwó anẹ́bì gbọ́bà yà anẹ́bì jáde sí wọn ni pé ẹ́ kílẹ̀ wí àtúmù lẹ́bínà kúrtùn kádà wà kádà ṣe ilẹ̀ wíbà ìjà wíbà ìjà wọ́n níbẹ̀ ni Ànábì ní amma ana atqakum lillahi wa akhshakum ẹ lè páyọ̀ Ọlọ́run bá jù mí lọ láyé èmi mo páyọ̀ Ọlọ́run bá jù gbogbo yín lọ èmi ni mo bẹ̀rù Ọlọ́run bá jù yín lọ tó tí bí mo ṣe bẹ̀rù Ọlọ́run bá tó gbogbo tẹ́lẹ̀yìn lẹ́fẹ́ ṣe èmi ẹ ṣe ẹlẹ́bẹ̀rù Ọlọ́run jù mí lọ ni ẹfẹ́ súnmọ́ Ọlọ́run jù mí Eh, wa anáàmù wa arkudu emi a máa sùn lóru èmi a máa jí mayanabila lóru mo si ma ń sùn èmi gbogbo ọjọ́ gbogbo òru mi iye jí dìde kí mayanabila wa àtẹ́lẹ́wọ́jú nìsá ẹbáwọn ìyàwó mi rẹ̀ wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n yìí èmi níyàwó tààlẹ́ fi ẹ̀sìn ìjọ pàmà rọ́jì bá sunnati minni gbogbo jọ mi kò sínú jọ mi ẹ̀dàkùn bóò lọ́rọ̀ tó ṣe máa ń clear tó báyìí bóò ní ọ̀rọ̀ tó ṣe máa ń clear tó ọlọ́ọ̀bá ní kó sànú wa kọlọ̀ọ̀bá ní kírákọ́ dáhùn kọ mẹ́jẹ ká sọnù ká la àwùjọ wa yìí la ọkùn bí àwọn òrì burúkú yìí àwọn òrì burúkú yìí àwọn fàlásífà àwọn agbéwá àwọn mùlhìdù àwọn philosophers àwọn tí ó fẹ́sìn ṣe àwọn tí ó àwọn náà gbé àwọn òrì yẹn wá nítorí àti bà àkídà ìsìlàmíyà jẹ́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

Aleykümselam.